hi guys welcome back to my channel in this particular uh, content i'm going to discuss the issue of uh, uh, insecurity that is actually being you know uh, seen around some parts of yoruba land especially in oyo state uh, just recently we heard about some group of people who actually went on attack of uh, the government uh, secretariat in Ibadan. Well, this video I'm going to share with you is part of uh, just to give us a kind of a security awareness and to educate us and for us to be enlightened as regards the situation of things. Yoruba Nation agitators as your Police Command is set to parade the suspects who were said to have invaded the Oyo State Secretariat. What actually happened is nonetheless somewhat uh, shocking and in fact it is actually um, something that is very uh, baffling to even the security uh, architecture, security, uh, I mean, outfit in Oyo State. The Oyo State Secretariat in Agodi, Ibadan, a few days ago. And they've responded to it. The situation was that um, this group of agitators has been described as a group of Yoruba nation agitators, so to say, but they have been described as a kind of a group who have actually, you know, um, not in the mainstream of the Yoruba nation agitators of uh, being uh, uh, by Chief Adeyemo, uh, popularly known as uh, Igboho that the uh, the warriors of Yoruba nation, and because a proclamation had been made by their leader Nadele, um, that um, Yoruba nation uh, had been proclaimed as another country outside uh, Nigeria, and uh, they came <clears throat> to say, okay, they want to come and host their flag and uh, also um, establish uh, the, their own structure within the um, Oyo State Secretariat. So that was what they did. So, but this particular group has been uh, described as one belonging to another separate one called Onitiri or whatever group they call them. And they their actions of uh, uh, going with harms and charms, you know, to uh, go on rampage in the city of Ibadan, especially to the seat of power in the secretariat, in order to uh, what happened that, over there is being seen and everybody is quite aware of it. But the situation is the Oyo State Police Command has uh, made it known that uh, these people have been arrested and they are going to be paraded. In this video I'm going to share with you, you're going to see the recent developments about and the, some actions being taken so far. They will be paraded at the Oyo State Police Headquarters in Eleyele. You may find this video uh, somehow uh, I will employ to seek your uh, uh discretion, to apply your discretion. And uh, this video is not to promote violence or to promote any kind of vices in society, but to give us uh, uh, up-to-date information and enlightenment as regard the insecurity that was, you know, um, meted out in the city of Ibadan. And right now, this particular video I'm showing you here is the one when uh, a group of hoodlums of some people have been, you know, uh, being swooped on by the Nigerian police. Uh, you may find it so shocking to see the kind of uh, what these hoodlums put together in their hideouts in a particular place in they call them in the inside the compound of the uh, University College Hospital UCH in Ibadan. In that vast, you know, um, they find a space to enter the compound of the uh, UCH, you know, uh, where they believe they can hide out, and they'll be assembling these hoodlums have been assembling in this particular eh, place over time. And um, due to some intelligence and uh, uh, uh information released, the, uh, the police have to swoop on these people and you can find this video very very disturbing a little bit not quite disturbing but you you may find some uh, slight movements frequent movements of the video being recorded by the uh, the police officers and others who were there to witness this uh, swoop on these uh, hoodlums. And also, we're going to hear what the uh, special advisor on um, security to your State Governor uh, have to say about the current issues of uh, the agitators. Who are these people? Who they are? And is any lesson to learn from it? Yes, stay tuned and watch this to the end. látara wọn. àwọn sí ẹ̀sùn náà ló lọ pé àwọn ọlọ́pàá. ìṣáwọn náà wà fún wọ́n ní wọ́n ti gbọ̀nà ẹ̀yìn báyìí. wọ́n á ti sá lọ wọ́n á ti lọ wọ́n wá bọ́ra lẹ̀. ọgbà tó fo fẹ́ǹsì ń wọlé nù di sídìí. àní wọ́n á ti lọ. wọ́n á ti lọ báyìí. tó bá fẹ́ máa gbọ́. yéé náà kúrò ń bẹ̀ kúrò ń bẹ̀. gan ṣì wà So, working on intelligence, the security personnel were gathering those uh, evidences of uh, arms and the charms and all other things that these uh, uh, must have left and abandoned in this uh, compound. And it wasn't long before they got to move and swoop on the suspect. Watch this carefully. This is real time situation police officers chasing the hoodlums Wale, wale, wale, wale. Wale. Well done. Well done. What is that? Yes, sir. yeah? Oh, yeah. gba gba gba take ó fi kú ẹnìkan tó wọ bí ó pé ẹ̀ka tó wọ pink ẹ̀jọ̀ ó pé ẹ̀ka tó wọ pink. ẹ padà bì. ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ó pé ẹ̀ka tó wọ pink. ó pé ẹnìkan ó wọ pink ó wọ pink nínú wọn. ó kù kọ́kọ́ ó ti pọ̀ ẹnìkan. ó sì kù kọ́kọ́ wọ pink. ó kù kọ́kọ́ ẹ̀yọkọ̀ yẹn gan. ó lè wà ní bùsì yẹn ẹ̀yọkọ̀ lè wà ní bùsì yẹn dá fún ẹ ó sì orí fún mi ó sì orí fún mi. wọ́n ti kọ́ bàbá wọn. ó fẹ́ yà ó fẹ́ yà orí fún mi ó sì kú kan ó sì kú kan ó sì wà nínú gbọ́ yẹn sẹ́. Eh ó sì kù kan ó sì kù kan sẹ mo sọ fún mi sẹ a kù nídìí bẹ́ẹ̀ mo ní wọn fún ìjọ ọlọgbà yìí. ìrìnmẹ́ wọn pọ̀ sí i. ìrìnmẹ́ wọn pọ̀ sí i. wọ́n ti gá ìwé wa pì gbọ́yọ̀ gá ìwé wa pì. bring am bring am bring am ọmọ ọlọ́ọ̀dì bẹ̀ yẹn sẹ́ ó fi pẹ̀lú ìfọ̀kàn hàn ọmọ ẹ̀ ti ráǹdì síbẹ̀ ó sì rìn lẹ́yìn tẹ̀ ọ́. kò ní dáa fún ẹ. dáa fún ẹ. They burúkú ah. ah. ah. State Police Hamza made the call while addressing newsmen during the parade of suspected members of the Yoruba Nation secession group who invaded the Oyo State Secretariat. He assured residents that the command has reviewed the security architecture of the state through the deployment of its personnel across strategic points to prevent such incidents from occurring again. Now let's hear from Chief Sunday Adeyemo, popularly known as Iwo, on what he has to say uh, about these particular agitators and the movement that is actually bó ṣe security threat. kí ọlọ́run mo fi parí ọlọ́run bá tó lágbára lórí gbogbo wa orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ Sunday gbòó lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní sẹkírátì ní Ìbàdàn ní àná báwa ṣe ń ṣe Yorùbá tiwa nìsan tiwa kọ́ ni àwọn yẹn ṣe tiwọn yẹn èmi ò mọ kankan pa ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé bàbá mi bá ń jẹ́ akíntóye wọn mọ́ ẹni ń pa ẹ̀ gbogbo àwa tá a jọ kóra tí ní káàkiri ó mọ̀nà bọ̀rọ̀ tá là ń ṣe Yorùbá tá à ń jà fẹ́tọ̀ gbogbo ọmọ yorùbá ẹnìkan kan ò mọ̀ ń pa wọn tán lọ sí yẹn èsì bá a ṣe ń jà fún ẹ̀tọ́ tiwa nìyẹn ẹ̀rí péjọ ta ti ń ṣe struggle yẹn nígbà tí buhari gan wà ń bẹ̀ tó jẹ́ fúlàní kò síbi àlọ́ secretariat àyàbáràkì ọlọ́pàá àyàbáràkì sójà à ń bọ́ síta láti ṣe rally ẹ̀hẹ́ láfta tí mo lọ gàngàn tí mo dé à ń ṣe rally yẹn káàkiri láti béèrè fẹ́tọ̀ wa ni pé fúlàní ò lè àlélájú wálẹ̀ kí fúlàní mọ̀ pa àwọn bàbá wa ọ̀pọ̀ àwọn fámìlì wa kan mọ́ jẹ kẹ́ni kan lè lọ sọ́dọ̀ èkó ohun táwọn ń jà fún nìyẹn so ìjọ ipa tí wọ́n dẹ̀ ń ṣe ń gbà ẹ́rì pé gbogbo agbára yẹn fúlàní nìkan náà kó síbẹ̀ kò sí yorùbá kankan bẹ́ẹ̀ wọ́n kàn ṣe bó ṣe wọ́n ni bí àwọn bá para wọn lọ́hùn tó ń bá pààyàn tó ń ṣe gbogbo tó ń ṣe tán wọ́n tún náà fún ọ ní amnesty lórí àwọn tó pa so gbogbo nǹkan tí àwa kọ́ ń gbà yẹn ta fi jáde pẹ̀lú gbogbo bàbá abájá kí tàtàwà gbàgbà tó wà pẹ̀lú àwọn bá tó support wa ń gbà yẹn pé kó ti tó báyẹn kí wá ṣe pé káwá kóra wájọ káwá lọ nú ọ́fíìsì àwọn ẹnẹrẹ́bù secretariat tẹ́wọ̀ ẹgbẹ́ ẹ̀yà wèrè tọpọlọ ń dun ẹni yẹn ẹ rí i pé àwọn tó lọ ẹsẹ̀ bá wọn dáadáa ẹ rí i pé aláìsàn ni wọn wọn gbádùn àtẹ̀jẹ tó dó lórí wọn tó lóhùn lòún rán wọn ẹ rí i pé wọn gba wèrè lẹ́yìn kí wọ́n ti mọ tọ́jú wọn tí wọ́n ti mọ ń gbòmìnira nìyẹn ẹ wá lọ́fíìsì àwọn nẹ́rẹ́bù ẹ wá lọ jókòó ẹ ta fúlàgì ẹlẹ́yìn Yorùbá nìsan láì ya wèrè ẹ rí i pé ọpọlọ ń dùn wọn dáadáa so mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kan fọkàn sí àwọn yàrá dáadáa báyìí mo dẹ̀ fẹ́ kíjọba àpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wọ́n dẹ̀ rí kí wọ́n múrú àwọn èèyàn dáadáa tó ń rán wọn rúṣẹ́ jàkújàkú báyìí láti mọ̀ fi dá wa láyé bí ìgbà tẹ́yẹ kan dà lóru lèmi lè yẹn sí. tá a bá fẹ́ ṣe gbogbo rálì wa à ń sọ ti gbogbo ẹyọ gbọ́ gbogbo ọmọ Yorùbá dẹ̀ máa gbọ́ àjọ fọwọ́pọ̀ ni àjọ jáde tán láti béèrè fẹ́tọ̀ wa ni kì í ṣe pé àwọn kan máa kóra ọjọ́ bíi mẹ́jọ ẹ wà lọ́wọ́ kàkí sójà ẹ wà ṣe ẹ mọ̀ tẹ́ kú ẹ lọ ẹ ti mọ̀ kókóró ẹ lọ fàgbóyó ẹ wà lọ ní ọ́fíìsì àwọn ẹ̀kẹ́ fẹ́ jẹ́ mọ́ka àwọn ẹkún bẹ́ẹ̀ tó fẹ́ jalè ọ̀kẹ́ fẹ́ jí nǹkan ní tẹ́tẹ́rẹ́t àwọn èèyàn ṣe Yorùbá nìsan wọn sì yorùbá nìsan wọn kàn fẹ́ lo lẹ́fù pé yorùbá nìsan yẹn popular ayédèmọ àwọn tó wà ń bẹ̀ láti fi hùwà burúkú ni láti fi borúkọ wa jẹ ni sọ ọlọ́run ní borúkọ tí náà jẹ ọlọ́run dẹ̀ ní jẹ́ kílẹ̀ yorùbá ó bàjẹ́ ọlọ́run dẹ̀ jẹ́ kí ọlọ́run gbòmìnira tó yẹ fún yorùbá láti ọlọ́run kì í ṣe pé irú lẹ́fù rádàdà táwọn ẹ̀kọ́ kiri àwọn ọmọ gángan gba èmi àti bàbá àti gbogbo atajọ́sí yorùbá nìsan káàkiri àmọ́ ẹni tí ń pa ọtọ́ sẹ́yìn rárá rárá rárá so ẹsẹ mo dúpẹ́ gan ẹsẹ ẹkú ètò. ẹ sà ẹ dákun àwọn wo ni is there any breakout táwọn kan ti yapa kúrò lára yín ní èyí tẹ̀yìn gbé lọ́wọ́. nígbà tí mo wà nínú prison bẹ̀nẹ̀ yẹn hmm. obìnrin kan bẹ tó ń pè ní tó ní òun ìyàwó Abíọ́lá Onítìrí mi ò mọ ìyá yẹn mi ò rí màdàmù yẹn rí òun náà káwọn kẹjọ tó lóun náà ṣe Yorùbá nìsan òun ló lead àwọn group àwọn tó wà bẹ̀yẹn lánàá yìí wọn kò bẹ̀yẹn ní adúpẹ́ Abíọ́lá mo dúpẹ́ Abíọ́lá olóhùn ìyàwó Abíọ́lá ó ní òun ìyàwó Abíọ́lá èmi ò hmm. o hmm. so òun ló ní àwọn gúrùpù tí wọ́n wá sẹkírìàtì lánàá yẹn àtàwọn. this one um, there wasn't any particular information or intelligence report that some people are grouping but when they started their movement in the morning um, a kind of information um, was received was gotten by especially the police and of course. Um, that probably explained the swift and immediate um, action I was taking to dislodge them. It's a uh, alátìlẹyìn wọn kan àwọn náà eh. ti dá dúró yorùbá nìkan tí wọn lọtàn àwọn náà ń pera wọn ní òmìnira twenty twenty two bí wọn wí nìyẹn òmìnira twenty twenty two mo ti video fídíò rẹ̀ gan sí ọmọ tó eh, mo ti sẹ́ndì fídíò rẹ̀ ẹ̀rí gbà tó declare tó lóun ti gba orílẹ̀-èdè yorùbá fídíò yẹn náà wo mẹ́ẹ̀lì post ẹ̀ gbogbo ìhórí. Ah, ah. send ẹ sí ọmọ tó wà ń bẹ ẹ wo fídíò ẹ wò. ó lóun ti gbórí léde yorùbá. ó lóun ti gbà á ẹ play fídíò ẹ mẹ ẹ máa rí fídíò ẹ lọ ọmọ tí mo send ọmọ tó pè yìí ẹ rí fídíò ẹ. Eh, eh, eh. kódà wọ́n tún fún wọ́n fún gọ́vùnà mákindé ní táìmù pé táwọn ẹ bá di monday bẹ́ẹ̀ ẹ gọ́vùnà máa mọ̀ kóhun tóun ṣe ò dáa. Ah. wọ́n ti sọ wọn ẹ rí fídíò send gbogbo ẹ sọmọ yẹn. ó tún ti sọ̀rọ̀. Mm-hmm, mm-hmm. Mm-hmm. mo ti send ẹ sí ẹ ṣé mo dúpẹ́ gan. ah ẹ ṣé gan ni o ta ló ń bá a sọ̀rọ̀ yìí sà. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹmọ Sunday Igboho o fọyìsì mi ò ní pé yẹn ṣẹ̀ṣẹ̀ dá òtẹ gbogbo ẹmọ gbogbo ló fà é lọ. <laughs> honourable speaker ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ bí wọ́n nìkan. mo ní pé ah, chief ṣé ẹ rò pé kinní yìí ó ó ti bà yín ní orúkọ jẹ́ díẹ̀ tàbí pé ipa tí yóò ní nínú ẹgbẹ́ tí yín pé ipa yẹn mà lè pọ̀ kò bí monumental damage kí ni nǹkan tẹ́ ẹ rò. kò borúkọ wa jẹ́ kò dẹ̀ nípa kankan tó lè kó ẹgbẹ́ tiwa àwọn ò lè jáde ní méjì mẹ́ta a lè jáde ní mẹ́wàá ẹ̀yin náà mọ̀ pé tá a bá fẹ́ jáde èrò ọ̀tẹ̀lé wa rárá a lè ní twenty thousand people èrò ọ̀lọ́mẹ̀ rárá nìyẹn àwọn kan wá kóra àwọn ọjọ́ bíi mẹ́wàá wọn làwọn Yorùbá nìsan ayé mọ̀ pọ́pọ́ London àwọn yẹn nìyẹn ẹ wá lọ́dún secretariat ẹ lọ́wọ́ ajá kì í ọ́fíìsì ọ̀nẹ́rẹ́bù ẹ kẹ́ mọ̀ pé wèrè gidi tí wọ́n ti dàrú. wọ́n wá yìnbọn bí ìgbà wà lójú ogun. ẹ wá yìnbọn bí ìgbà tẹ́ ń so tẹ́ ń dẹ́gbó tẹ́ ń dẹ́gbó ọyá rusí mi kí n rusí ẹ láì ya wèrè. ẹnì bẹ́ẹ̀ sì mo láìkí bàbá bàbá ìwòsàn ní ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá yẹn pé àwọn rò pé àwọn yẹn wọ́n ti àwọn tí wọ́n mu dúrọ́ọ̀gì ni àwọn ọ̀ka àwọn pín yẹn kan gidi in fact bàbá yẹn kọ́lọ́ jẹ́ mi ogun pẹ̀lú ọ̀tọ́ ẹ lọ́wọ́ ajá kì í ọ́fíìsì ọ̀nẹ́rẹ́bù ẹ kẹ́ mọ̀ pé wèrè gidi tí wọ́n ti dàrú. wọ́n wá yìnbọn bí ìgbà wà lójú ogun ẹ wá ń yìnbọn bí wà tẹ́ ń so tẹ́ ń dẹ́gbó tẹ́ ń dẹ́gbó ọ̀yá rusi mi kí n rusi ẹ láì yá wèrè. ẹ̀rí bẹ́ẹ̀ sì fọ́ láìkí bàbá Fatai Hussein ní ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá yẹn pé àwọn rò pé àwọn yẹn wọ́n ti àwọn tí wọ́n mu dúrọ́ọ̀gì ni àwọn ọ̀kà àwọn pín yẹn kan gidi in fact bàbá yẹn kọ́ ló ń jẹ́ mi ogun pẹ̀lú ohun tó ń sọ yẹn mo láìgẹ̀ẹ́sẹ̀ yẹn wọ́n láwọn rò pé àwọn tọpọ ló ń dùn torí wọ́n ti dàrú ni because àwọn èèyàn àwọn ọ̀kà wọn kẹ́ni torí wọ́n pé pẹ̀lú nǹkan táwọn àṣẹ yẹn hmm. ah, inú wa dùn bẹ́ẹ̀ ṣe tètè jáde tí ẹ sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ má dákẹ́ o torí pé abanilórin jẹ́ kí ìbáni gbé bá a ṣe dáa hmm. hmm. ẹ má dákẹ́ ẹ ṣe ń gan ni o um, security ready um, at large to make sure that um, yes, they completed um, sort of all completing the action in order to get an evidence, hosting the flag, because if you want to prove that in the court of law, you must also be able to demonstrate that, okay, they actually uh, did Hattie's Ruth, which is action and, of course, immediate cartridges, cutlasses, paraphernalia of various offices with Yoruba Nation inscriptions, flags carrying Yoruba Nation inscription, among others. Perhaps we're looking for one of a kind the cultural exhibitions around the world, all traveled and places. Stay tuned to my channel, KB Jojo Newsbox, We are intend to give you every vital information, updates, interesting places, you know, places of interest, tourism, and about people, culture around the world. Stay tuned on this channel, we promise to give you more. It's Thank you. And if the fate should bless us with a moment of reprieve we all could stand together in the silence and just breathe. Rejoice for all the happiness, mourn for all the grief. It's all.